Hmm. my people o oh, another we don burst o oh. hey now, wow my people for lizzy wen dem tok say the house help say video don't come out wen dem take do kerewa now go watch and for here o oh. welcome to bcgs tv please if today is your first time when you dey dege dey post say you never subscribe to my channel make you subscribe so dat anytime una they upload new video now go dey see am hit on the notification bell and uh, share this video like am um, i they upload video every day. trending news celebrity gist na they do for my channel And they react to videos just the way i go dey react to dis star gay video for here so so my correct pipo abeg make una subscribe and make una leave una comment for comment section so we'll go dey check am later we go sit down here watch this video together and god bless you now for watching bye. òun nìyẹn la tún gbọ́ tó tún jẹ́ pé o tún ṣe kí ni àlùjọ wá sínú ilé ẹ ṣe ló bọ́ ṣòkòtò mọ́ àlùjọ nídìí o bọ́ ṣòkòtò mọ́ bàbá yẹn nídìí o sáré fọwọ́ ń ra lóko oníkógbókò ẹ̀ síta o ló fẹ́ bá sùn kí ló dé ọkọ ọlọ́kọ oníkó wá kí ẹ lé o dẹ̀ sáré o sáré bọ́ ṣòkòtò ní díẹ̀ o gbókó ẹ̀ síta olóòfẹ́ olóòṣà fẹ́ o fẹ́ do o fẹ́ dọ́lùjó kó kásáré ti wọnú yàrá kan pé láti olórí ẹjọ́ ò sí nlé kó mú ẹ mọ́ kọ́nà nígbà tó to to tó tó tó bọ́ ṣòkòtò nídìí àlùjó o wá rí i pé nǹkan ṣe kí ni nǹkan kí síbẹ̀ tí a bẹ́ àlùjó kí ló wá ṣe ẹ̀yin tèmi ẹni kí ló ṣe bó ṣe gbé okó àlùjó nìyẹn ló sáré gbé okó yẹn ló ní kó máa bọ̀ kó máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ló jẹ́ yàrá florida ní sáà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ló sáré gbé yẹn wọbẹ̀ ló ní à ah, ó máa dómi ní o àlùjò à ah, ó máa dómi ní o àlùjò mi mọ̀ pé kíní mi mọ̀ pé kíní mi mọ̀ pé kíní plenty à ah, mi mọ̀ pé kíní pọ̀ síbẹ̀ àlùjò fokosi àlùjò jọ mi mọ̀ pé ó ga síbẹ̀ mi mọ̀ pé ó ga nínú ayé mi mọ̀ pé ó kó ẹ ga nínú ayé ah oko bọ̀bọ̀ yìí ga nínú ayé ló ń bẹ àlùjọ ló fa ṣòkòtò àlùjọ sílẹ̀ nìyẹn ń pariwo ah, ah kán gbà wọn o kán gbà wọn o ẹ gbà mí o nìyẹn ń pariwo pé ah ah, ah sista Lizzie ìyá àdínní ìyá alájà ah, mi mọ̀ kíkọ báyìí ni alájà alájà ẹjọ́ ẹjọ́ ọmọ ìrùpẹ́lẹ́ fẹ́ ẹ̀pù mi ni alájà mo rò pẹ́lẹ́ máa ẹ̀pù mi ni alájà má wọ́ọ̀rì máa ẹ̀pù ẹ àlùjọ má wọ́ọ̀rì tó bá yẹ pé help ni màá help màá fún ẹ lówó anything tó bá fẹ́ anything tó bá fẹ́ máa ṣe fún ẹ ah ah, ah alájà Lizzy alájà Lizzy ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ tí láti orí ẹja bá lọ rí mi ń kọ́ láti orí ẹlẹ́jẹ̀já wo ẹni tó jẹ́ pé kò lè dómi dáadáa ẹni tí ò lè dómi dáadáa ṣé mo kàn fi ṣọkọ ni mo kàn fi ṣadé orí ni mo kàn fi tọ̀ wọ́n lórí social media ni wọ́n máa sọ pé mi ò lọ́kọ akànjọ́ ń ṣe tòmáṣì àjọ ń wọṣọ náà ni kò lè kò lè bá mi kò lè bá mi sùn dáadáa tó bá ti gùn mí lórí báyìí sí five minutes ni ó ti ó ti dálẹ̀ ó ti da tọwọ́ ẹ̀ lẹ̀ tó bá dẹ̀ ó máa yẹ kí náà máa hanrun ni tó bá ti tó bá ti dógbò five minutes ó máa. alájà èso alájà mi ò dé mọ̀ mi rò pé bóyá àlàlà tí orí ẹja pé bóyá àpò máa ó ń do yín dáadáa pé torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pé ẹ lọ́ọ̀bù ẹ lọ́ọ̀bù wọn kò sí lọ́ọ̀bù kankan bí kankan kò dó mi dáadáa kò dó mi dáadáa rárá ẹni tó jẹ́ pé ó máa máa sùn ni ó máa máa họrun ni orí lọ́jọ́ yẹn ni alájà ọjọ́ wo tún ni ẹ̀ ń sọ yìí ẹ̀rù ń bà mí àlùjọ túra ká túraká àlùjò àlùjò túraká kò sí nǹkan kan tó fọ́ tó fi ń ṣèyàn jẹ́ kí n jẹ nínú oko ẹ̀ àlùjò kò ní mí nì alájà alájà òòrí lọ́jọ́ tí mo sọ tí mo sọ pé habit habit habit habit òòrí yípo sùn sílẹ̀ ńlẹ̀ náà ni kì í pẹ́ sùn ẹ̀dìyẹ ni tó bá ti jókòó báyìí ó máa dẹnu lẹ̀ ni wọ́n máa sùn ní ó máa máa sùn ní ṣé mo parọ́ àlùjọ ó ṣòrí wípé ńjọ́ tí mo tí mo ń ṣépè fáwọn kan tí kámẹ́rà lọ yí tó ṣèṣì lọ yí ó rí wípé ńgbà tí kámẹ́rà lọ ṣèṣì yí ó rí ńgbà tó yí sí olórí burúkú ẹlẹ́ja dídíẹ olórí ẹja òṣì yẹn ó rí pé ó dùbúlẹ̀ sílẹ̀ tó ká ẹsẹ̀ jọ ni ó ti sùn ló ń rọrùn gan ọpẹ́lọpẹ́ pé ariwo pé mò ń pa ariwo lórí fídíò yẹn ni pé snoring tó ń snore yẹn ni òfin hàn kò lè dómi dáadáa àlùjọ alùjókò domi dáadáa ni nǹkan fẹ́ ṣàṣírí síta fún ẹni fáwọn èèyàn ni kò lè kò lè domi dáadáa bí mo ṣe fẹ́ òbò òbò mi ṣe kí ni mo láìkẹ́ ẹni tó máa domi domi domi domi níṣẹ́jú níṣẹ́jú ìṣẹ́jú láti orí ẹja dídín òdè lè domi bẹ́ẹ̀ ó máa máa sùn ni a máa ọrùn a máa sùn a máa ọrùn ni òmòbó ń dó lóòótọ́ ó lè gbé kinní irú kò mọ̀ ń lò kì í ṣe gbogbo ẹni tó bá gbé kinní yẹn rù ló mọ̀ ń lò ẹlòmíì kò gbé rù tó yẹ pé mídíọ̀mù ni kò tiẹ̀ pọ̀ rárá àmọ́ tó bá lò ó ah, á fi sí gbogbo kọ́nà kákàkiri á fi sí gbogbo everywhere ah, á máa rò ó báyìí ni tó bá ti rò ó sọ́ọ̀tún á rò ó sósì á rò ó sọ́ọ̀tún á rò ó sósì á ṣe kí á fi rò gbogbo everywhere àmọ́ má jẹ́ ń parọ́ fún àlùjọ bàbá yóò mọ kò lè kò mọ́ ń ṣe ó kàn gbó kó yẹn rù síbẹ̀ ni kò fi ṣiṣẹ́ kankan oorun ni á dẹ̀ máa jàmàlà á máa jàmàlà àmọ́ gbogbo gbẹ̀gìrì á ti dà sí gbogbo ara ẹ̀ òun ló fa àlùjọ tí mo fi ra tí mo fi ń gbàjọ́ tí mo mú lọ sí rẹ́sítọ́ráǹtì olórí burúkú ẹ̀ lọ sí rẹ́sítọ́ráǹtì ni mo ti oníkọ́ bá mi fi mátíráàsì ni mo fi ní kọ́ bá mi fi bẹ́ẹ̀dì ni mo fi ní kọ́ bá mi fi sọ́run ẹ̀ ni mo ṣe ní kọ́kọ́ jọ excuse me excuse me excuse me waitress excuse me can I have one bed euh, bed bed sheet wọ́n bá fóun ní bed sheet lòun fi sígbà yẹ pé ṣé ò rí ni bed sheet ni mo gbé sígbà yẹ kó jẹun kó jàmàlà kó da gbẹ̀gìrì sí gbogbo ara bí ọmọ ọdún mẹ́ta bí ọmọ ọdún mẹ́rin ní tó mọ̀ nìyẹn kó dẹ̀ délé ká sọ pé ah, bàbá bàbá fẹ́dà ṣé ẹ̀ ní ṣe ẹ̀ ní ṣe ni ah ó ti rẹ̀ mí o ah ó dá ń gbà yẹn yẹ kì í ṣe ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ọyá ṣèkìlì ọyá ṣèkìlì ọyá ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ṣèkìlì ìgbàgà ó wá nìyẹn ó wá nìyẹn ó ti ó ti wá nìyẹn ó ti ó ti dà bó dẹ̀ ṣe dà báyìí. àlùjó gbókòó síta àlùjó kò ní mínì wọ́n máa pariwo títí wọ́n á dákẹ́ ni máa yọ́ mi dó máa yọ́ mi dó àlùjó okó tí mo rí yìí ó kì í ó ganu ayé àlùjó okó yìí ganu ayé fokó ìsóbò mi ó ga nínú ayé yẹ kí n dókó yìí ah, alájà alájà ẹjọ ẹ má jẹ́ kán ká mi mọ́ bí alájà ẹjọ ẹjọ ló fẹ́ dókó aṣẹ́wó olè olè aṣẹ́wó.